alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa ọba allah alimutakabbiri jabari ọba tó jẹ́ pé gbogbo nǹkan ní máa ń tẹ̀ fún ọlọ́run yìí tẹ̀ fún kankan ó tóbi di gbogbo nǹkan lọ alijabari ọba tí ó jẹ gàba lérí gbogbo nǹkan ó ní kápá lérí gbogbo nǹkan a máa tẹ gbogbo ń tọ́ dá síbi tó bá wù ú ọlọ́run a o mo jẹ́ adápadà sí ibú lórí àwọn ọmọ wa wọ́sọ̀látù wọ́sọ̀lámù àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run ọmọ bá ala sayyidil abrar eléri gbogbo àwọn ẹni rẹ̀ nabiyyina muhammadin wa ala alihi wa sahabil akhyari onílà nabuwa muhammad kọba àwọn ará alẹ́ àtàwọn sọ̀hábà rẹ̀ àwọn tọ́lọ́n sàlẹ́sà nínú àtẹ̀rẹ̀bíyàtì wà ususuha àwọn ọ̀nà tágbà tọ́mọ àtàwọn nǹkan tá tọ́mọ lé lérí àwọn ìpìlẹ̀ nínú títọ́mọ téèyàn gbọ́dọ̀ má fi sọ́mọ lá téèyàn bá fẹ́ jẹun ọmọ láyé tó sì fẹ́ jèrè ọmọ lọ́run àti sàlàyé síwájú ìpè àtẹ̀rẹ̀bíyàtì ìmàníyà alákọ̀ọ́kọ́ ni pé ó fún ọmọ rẹ ní ìmánì nípa ọlọ́run ọjọ́ dọ́lọ́mọ ọjọ́ mọ̀ pé ọlọ́run lọ́ba dẹ́dà gbogbo tó kùn tọ́lọ́run dání kọ́ wá jìnà sẹ́bọ kọ́ pé ọlọ́run nìkan lọ́ba tí ó gbàgbọ́ tí ó máa sìn tí sì máa wárà lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ ọ̀ọ́tọ̀ ọmọ rẹ̀ lérí bí ó sì jẹ́ ábìdí ábìdá tí ó jẹ́ ẹni tí ó máa sìn ọlọ́run nítòótọ́ o tọ́ lérí bídíà àwọn ẹ̀sìn yọ yọ máa lọ́mọ ka Quran lọ́mọ ṣe wáṣí fáwọn èèyàn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni at-tarbiyatu al-akhlaqiyya bóòlù àṣẹ tọ́ ọmọ lérí ìwà rẹ̀ sẹ́rí ìwà òun náà ni àǹfààní téèyàn rí nínú gbàgbọ́ òun náà ni àǹfààní téèyàn rí nínú ẹ̀sìn téèyàn ń sìn tí wọ́n bá ní ọmọ yẹn a ó sì wá lẹ́sìn àmọ́ kò níwà wọ́n là ń parọ́ ni kò lẹ́sìn náà ni torí pé ẹ̀sìn ni wà ìwà lẹ́sìn lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ wa ń yọ sọ́tọ̀ àwùjọ wa ń dàrú à ń ma àwọn ọmọ yẹn a sì rí pé ń kírun a rí pé kìí ṣẹbọ a sì gbádùn rẹ máa yá mi nínú ẹ̀sìn wa abala wa a mójútó lára àwọn ọmọ wa kọ́mọkùnrin torí pé o ti nígbàgbọ́ ń kírun ń ṣe ìjọsìn ń borí ń mójútó wa rẹ o mójútó ìwà rẹ̀ ìwà yìí òun náà lọ́lọ́run torí ẹgbẹ́ anábì wa Muhammad sallallahu alaihi wa sallam wá sílé ayé anábì ní bu'istu li tamami makarimil akhlaq wọ́n gbé mi dìde nítorí wà kí wọ́n á máa wà dáadáa fún yín kẹ́ máa wá kọ́sọ̀ èmi kí gbogbo àwùjọ kọ́ wá dáa wa min wasaya Luqmanu libnihi ọlọ́run ọba nínú alukur'an nígbà tí sọ àsọ́ọ̀lẹ̀ fọmọ rẹ̀ pé kọ́mọ̀sẹ̀bọ̀ kọ́mọ̀sẹ̀ ògùn ó sàsọ́ọ̀lẹ̀ fún pé kó máa sin lọ́hùn kó máa kírun ó tún wá sàsọ́ọ̀lẹ̀ lérí ìwà ọmọ tí ó bá ti níwà kò lè gbádùn ara ẹ̀ àwùjọ ò lè gbádùn ẹ̀ fámìlì rẹ̀ ò lè gbádùn ẹ̀ ìwọ náà tó bí ò lè gbádùn rẹ̀ nínú àwọn ìwà tó burú jáì lára ọmọ tó jẹ́ pé ọmọ yìí kò ní gbádùn ayé ẹ̀ òbí tóbi náà ní gbádùn ẹ̀ òun náà ni ìwà burúkú tí wọ́n ń pè ní ìgbéraga kọmọ kó nígbèraga ọmọ bá ti nígbèraga wàhálà ti dé àṣetánì ti wọ̀ ọ́ léwùnù orí ọmọ wa bọ̀ fún àdánwò ọmọ bá lukumani wa sọ fọmọ rẹ̀ ìpè wàlá tó sọ ẹ̀rí kádàkẹ́lì náà wàlá tẹ̀míl wọ́jìhàt wọ́n ma kún wájú àwọn èèyàn tó máa ń bọ́ sọ̀rọ̀ àwọn èèyàn ń bọ́ sọ̀rọ̀ ọ̀wọ́n mẹ́rí pọ̀ gbọ́ ọlọ́run bá ní lukumani ni wàlá tó sọ ẹ̀rí kádàkẹ́lì náà wọ́n máa ṣàlàyé gbọ́rọ̀ kọ́ máa bọ́ sọ̀rọ̀ kọ́ máa pé èmi ò gbọ́ èmi ò gbà tínú mi ní ṣe Lukman ní ìwọ ọmọ mi má ṣe gbéraga o wala tatakabbar má ṣe gbéraga o ẹni bá ṣe gbéraga máa ń tẹ́ ní o ẹni bá ń ṣe gbéraga àwọn èèyàn máa ń kórè rẹ̀ ọlọ́run náà aláàánú kórè rẹ̀ ẹni bá ń ṣe gbéraga orí máa ń bọ́ fún ọlọ́run ọba fún rẹ̀ hmm? ó pe onígbéraga lọ́ta rẹ̀ onígbéraga ọ̀tá ọlọ́run sọ́fọ́mọ́ rẹ kọ́ mọ́ pàwọn èèyàn lé kọ́ mọ́ tẹríba fáwọn èèyàn kìí ṣe ká dọ̀bálẹ̀ ká kúnlẹ̀ ká máa rùkú là ń sọ látara ọ̀rọ̀ sísọ látara ìbálò àgbàlagbà kọ́ mọ́ jẹ́ onígbéraga tẹ́nìkan ò lè bá sọ̀rọ̀ kò sẹ́nìkan tó lè bá sọ̀rọ̀ tí ó gbọ́ kò ló ní tìjú kò ló ní bẹ̀rù kò ló ní màrà ọmọ tó ti yà báwọn wàhálà ti dé lójoojúmọ́ ni ká máa sọ fáwọn ọmọ pé ẹ máa tẹríba fágbà ẹ máa tẹríba fún mi éke ẹ máa tẹríba fẹ́ni tó bá jù yín lọ ẹ̀rọ ọlọ́wọ́n ọba Lukman oníwọlé tamshi fil ardi maraha wala tamshi ala al-ard maraha wọ́n máa wá arìn arìn yẹn lérí ilẹ̀ kọ́ wọ́sọ kí wọ́n náà tún wọ́ra rẹ̀ pé àá kò sírú ẹ̀ ládùúgbò yìí kọ́ máa wá arìn yẹn kọ́ máa wọ́ra rẹ̀ kọ́ máa wáṣọ tọ́wọ̀ kọ́ máa wọ bàtà tọ́wọ̀ kọ́ máa wá máa rìn ìgbà tó jẹ́ pé wọ́n ti fọ́n sàtífíkẹ́tì àlìjánà wala tamshi fil ardi maraha Lukman ni wọ́n máa mí ẹ̀ eré ilẹ̀ táwa yìí mọ́ rìnrìn àrìyàn o ilẹ̀ ń yọ o <laughs> ọmọ tí ń bẹnu kádàrá rẹ̀ inna Allaha la yuhibbu kulla mukhtalin fakhur ọlọ́run ọba Allah tó dáwà wọ́n mọ̀ mi la yuhibbu kulla mukhtalin ay mutakabbirin fakhur ọlọ́run ọba ó kórira gbogbo ẹni tí ibà máa ń ṣe gbéraga wọn lè bá sọ nínú ẹbí wọn lè bá sọ níláàrin ọ̀rẹ́ kò sẹ́ni tó lè bá sọ tó lè gbà mọ̀ràn nínú àwọn jàmáà ọwá dẹ́ẹ̀wù gbéraga wọ̀ ọwá pẹ̀rẹ̀ lágbà láàrin gbogbo èèyàn ọlọ́run kórìíra ẹ̀ o lẹ́yìn náà ọlọ́run kórìíra fàkúrù gbogbo ẹni tí máa ń ṣe fàárí ẹ̀ mọ̀ mí ni ẹ̀ mọ̀ mí ni èmi jẹ́ báyìí èmi dà báyìí báyìí mo rí báyìí mo rí mo jù yín lọ gbogbo ẹni tí ń ṣe fàárí Lukman ní wọ́n mọ̀ mi la yuhibbuhullah ọlọ́run ò nífẹ̀ẹ́ ọ̀tá ọlọ́ni sọ́tù Lukman Quran thirty one aya eighteen ibẹ̀ ni Lukman ti ń sọ fọ́ọ̀mù rẹ̀ pé bọ́ọ̀ bá ń kírun tó ń gbá rẹ̀ tó gbàgbọ́ ìwà ìwà ẹja múra sí wa àwọn ọmọ wa àwọn ọmọ ti di dákúdà wọ́n máa rìnrìn kúrin ọmọ máa lọ yọ́ máa bọ̀ ẹ máa wò pé sí ọmọ mùsùlùmí náà lèyí ti ń lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwùjọ lẹ́nìí tàbá ti fún nímà yọ mọ̀ sí àfúnlówó yọ mọ̀ sí gbéraga agbésípò yọ mọ̀ sí gbéraga sẹ́rí títọ́ lọ́bàjẹ́ wọn tọ́ dáadáa gbogbo tó yẹ káwọn òbí rò fi sílá nínú àwọn tí lukumanu fi sáwọn ọmọ rẹ̀ láàyè wọn ò fi sí la tọ́jẹ́ kó yíwọ́ fún bọ́ dàgbà òmìnira al-akhlaq al-aliya nínú àwọn ìwà dáadáa táà fi sáwọn ọmọ wa láà òun náà ni ìtí ẹ̀rù ọlọ́run lukman tí ń sọ fọ́mọ rẹ̀ tọ́lọ̀n gbé wánú Qur'an òun náà ni al-qasdu fil mashi wa ghaddu kéèyàn máa rìn wọ̀n tún wọ̀n sí kéèyàn pariwo lé àwọn èèyàn bóyá àwọn èèyàn tó dùn yàn lọ àbáwọn èèyàn tí ò tó yàn kó máa pariwo láwọn èèyàn kó máa jágbe máwọn èèyàn ọ máa sọ fọmọ rẹ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ọlọ́wọ́n bá ní Lukman sọ fọmọ rẹ pé waqsud fi mashik bọ́ bá rìn rìn níwọ̀ntúnwọ̀nsì mọ́ máa sáré àṣáájú mọ́ sì máa fakùn nínú kọ́ máa fakùn nínú kọ́ máa rìn lẹ́ni tí ń fakùn nínú ọlọ́wọ́n bá ní wákọ̀ tó dùnmí sọ́ọ́dì kì máa jágbe máwọn èèyàn wọ́n bẹ wájú wọn àgbàlagbà máa jágbe máwọn kọ́dà bọ́ fẹ́ ṣe wáṣẹ fáwọn èèyàn máa jágbe máwọn èèyàn fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run máa jágbe máwọn èèyàn máa pariwo láwọn èèyàn lérí inna ankara aswati la sawtul hamir ọlọ́wọ́n bá ní nínú àwọn ohun tọ́lọ́run kórira jù òun náà ni ó ní mọ́mọ́ jágbe máwọn èèyàn mọ́mọ́ pariwo mọ́ sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀hùn rẹ̀ ńlẹ̀ mọ́ dàbí kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn náà máa sọ fáwọn ọmọ wa pé ká má jọ kẹ́tẹ́kẹ́tẹ́ ọmọ mi ti máa ń fohùn lẹ̀ báyìí ká máa wọ́ran bó ṣe bá ọ sọ̀rọ̀ ìwọ bàbá rẹ̀ bí ṣe bá ẹgbẹ́ bàbá rẹ̀ sọ̀rọ̀ ńta náà Suratul Luqman Quran thirty one ayah nineteen Kùránì inú rẹ̀ láwò táàfin bàbá ṣe tọ́mà ọ̀rọ̀ lásán ó ti sọmọ mí dọmọ lórí burúkú kọ́lọ́mùsà sọ ní bẹ́ẹ̀ àwọn àwà tó dá àmàsọ̀fà wọn mọ́ ma sòdodo ma tọrẹ ma lámójúkò jẹ́ akin má jẹ́ ọ̀dẹ̀ àwọn àwà burúkú àmàsàlàyé fáwọn ọmọ ma parọ́ ma jalè ma mutí ma mugbó ma mu kókè ma mu rọ́bà nítorí pé gbogbo àwọn àwà burúkú yìí tó ma bá ti ń wò ó ọjọ́ alẹ́ rẹ̀ ó léwu ẹlẹ́ẹ̀kẹrin atẹ̀rẹ̀bíyàtò alákàṣẹ́bẹ̀ halal òun náà ni kátọ́ ma lérí pé àmà ṣiṣẹ́ rówó ipe ilé ayé tá a wà yìí lẹ́yìn ìgbà tí yẹn bá sin lọ́ntàn èyí gbọ́dọ̀ ní ọ̀nà tí ọmọ gbà rówó tí ọmọ fi sẹ̀mí bóyá yọ kọ́sẹ́ kan ni ó jẹ́ ọmọ pé lọ́lẹ̀ kọ́sẹ́ kó lè ba àráyè dá dúró kọ́ mọ́ di wàhálà lérí àwọn èèyàn látara pé ọ̀fẹ́ jẹ́ ọ̀fẹ́ mu bóyá kó lè kàwé ni ìwé ta náà kà yìí kìí ṣe orí burúkú táwọn òyìnbó fi sínú ìwé o bóyá kí ó ní òkè bá sì ké tán yọ bí ọba wa tó jẹ èyí tó wá wà nǹkan mí kún èyí á máa dáko èyí á máa sin ẹran èyí á máa sin adìẹ èyí lè kọ́ sí ọwọ́ kí èyí máa ṣiṣẹ́ ọwọ́ gbogbo eléyìí òun náà ni ìṣẹ̀mí fi máa ń rọrùn kò sáà nàbí ọlọ́run ọba kan tí ò níṣẹ́ tí ń ṣe tí ń gbàfẹ́ rówó nítorí pé ìṣẹ̀mí wa ó ti so mọ́ àrísìkì àrísìkì ti so mọ́ sẹ̀mí wa tó bá fẹ́ jẹun ọmọ lọ́jọ́ alẹ́ tó o sì fẹ́ jèrè rẹ̀ lọ́rùn ọ gbọ́dọ̀ fi kún fọ́mọ yìí pé lẹ́yìn ìgbà bá gbàgbọ́ tán tó ń kírun tó ń gbá àwẹ̀ tó ń sin lọ́hùn ọ lọ́nà tó máa fi jẹun ọlọ́wọ́n ní owó lẹ́tì ja'ala lakumul arda dhalula ọlọ́wọ́n bá ní mo ṣe ilẹ̀ nírọ̀rùn fún yín kẹ́ máa rìn lérí ẹ̀ mo ṣe ilẹ̀ mo ṣe nírọ̀rùn fún yín famshu fi manakibiha ay ala manakibiha ẹ máa rìn lérí ilẹ̀ ẹ jáde wa kulu min ẹ máa wá rìsíkì káàkiri suratul mulk quran sixty seven ayah fifteen lọ́lọ́run ti ní bàbá ti sàdéwà kájáde anabi ni ma akala ahadun ta'ama qattu khairin min an ya'kula min amali yadayhi anabi ni ma akala ahadun ta'ama qattu khairin min an ya'kula min amali yadayhi anabi lẹ́ni kankan ò ní kí n kankan bọnu báyìí nínú oúnjẹ nínú múmu tó lórí lọ́dọ̀ ọlọ́run tó tó oúnjẹ tó rí látara iṣẹ́ ogun rẹ̀ látara iṣẹ́ ọwọ́ rẹ̀ fàyínà nàbíyà láhi dáúdà alayhi salam kánà yá àkùlùmínà amali yadi nítorí pé ànábìwà dáúd ọlọ́nkọba kẹwọn wọn a máa jẹun látara iṣẹ́ ọwọ́ wọn kí ni iṣẹ́ ọwọ́ ànábì dáúdà òun náà ni pé ká máa lọ́rin ká máa jórin papọ̀ iṣẹ́ wẹ́ldà iṣẹ́ àwọn wẹ́ldà òun iṣẹ́ ànábì dáúdà nígbà ànábì dáúdà wà níṣẹ́ kí ló dé tọ́mọ rẹ̀ kí ó tó ní ṣiṣẹ́ yóò wá dé àfọ̀njálàbí yóò máa gbájú yóò máa dábídé alẹ̀ yóò máa dẹ́bọ̀ yóò máa ta ẹbọ yóò sọ ẹbọ diṣẹ́ ẹwọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé kéwà ńlẹ̀ yorùbá lẹ́yìn nígbà wọn kéwù tán tí ò ṣiṣẹ́ àwọn ọmọ dídàkúdà wọn dídàkúdà wọn dàbíjà wọn di fìtínà sáwùjọ wọn di fìtínà fáwọn òbí tó bí wọn nítorí pé àwọn gbàgbọ́ pé bàbá ti kéwù tán àyè ṣiṣẹ́ kọ́kọ́ yẹn kéwù ara sẹ́ni bí ọba ti wá tó ọ̀ wá sẹ́mi kù ẹlẹ́mìí ọ̀sẹ̀ iṣẹ́ ọ̀ràn yẹn ni àwọn èèyàn pín sí mẹ́ta àwọn kan mójútó àwọn ọmọ wọn fún wọn láyé wọn fún wọn lẹ́sìn ayé àwọn ọmọ yẹn bàjẹ́ ọ̀run wọn bàjẹ́ àwọn òbí kan gbádùn wọn ayé ń bẹ lọ́wọ́ àwọn ọmọ yẹn o àmọ́ àwọn òbí kan gbádùn wọn torí wọn fún wọn lẹ́sìn àwọn kan fún àwọn ọmọ lẹ́sìn wọn fún wọn láyé àwọn yẹn wá di fìtínà wọn di wàhálà sáwùjọ wọn fún wọn níṣẹ́ ọwọ́ tó máa fi jẹun àwọn míì tọ́ ọmọ lérí ẹ̀sìn wọn tọ́ ọmọ lérí iṣẹ́ àwọn ọmọ yìí ayé wọn wá da ọ̀run wọn da àwọn òbí wọn wọn jẹun wọn láyé wọn jèrè wọn lọ́rùn ẹlẹ́kẹta yìí kọ́lọ́mọ́sá fà wá náà sínú wa abẹ́lẹ́ nínú àánú rẹ̀ gbogbo àwọn ọmọ wa kọ́lọ́mọ́jọ́ dídàkudà mọ́ wa lọ́wọ́ wasalaamu alaykum wa rahmatullahi wa